والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله إبتدت tó ti ń sàlàyé fún wa sọlọlọ alaihi wasallam fẹ́ni tó ń ṣàárẹ̀ látìgbà tó ti ń ṣàárẹ̀ ṣáájú káàárẹ̀ yìí kó tó jẹ́ kú ó sì tún ṣàlàyé fún wa kí lójúṣe ànábì sọlọlọ alaihi wasallam sí mùsùlùmí lẹ́yìn ìgbà tó bá kú tán ó ní àkọ́kọ́ ní ànábì máa ń ṣe náà ní fi máa wò. lábẹ́wò tún bẹ́wò nígbà tí ń sáré eléyìí ni wọ́n ń pè ní tààhóde kásì nǹkan láṣetúnṣe gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith anabi sallallahu alayhi wa sallam oní tààhádù hádà alukur'an ẹni tó lọ́mọ bá fún ní alukur'an ha àbí nǹkan kan nínú rẹ̀ ha ẹ máa ké lákètúnké ẹ máa kà á lákàtúnkà fa innahu ashaddu àbí asra'u tasallutan min al-ibli fi aqaliha nítorí pé alukur'an a máa tètè sá lọ mẹ́ni tó bá ha lórí táyọ̀ bí ti ṣe máa ń bọ́kùn tí a máa tokùn bọ́ lẹ́sẹ̀ lọ so eléyìí ni wọ́n ń pè ní at-ta'ahud kó o ṣe nǹkan lẹ́yìn ṣíṣe kó o tún ṣe lẹ́yìn ṣíṣe ìyẹn ni pé ànábì sallallahu alayhi wa sallam ó máa ń bẹ aláàárẹ̀ wò ní àbẹ̀wò lẹ́yìn àbẹ̀wò ní ìgbà tí ń sáré lọ́wọ́ yẹn lèmẹ́dá nítorí pé àsìkò tí ń sáré lọ́wọ́ yẹn ó ní bùkátà síka epo rẹ̀ ni máa rọ lójú ó ní bùkátà sí kakura ẹni máa tù lójú wa tadhkiruhu al-akhirah anabi sallallahu alayhi wa sallam yóò sì tún máa rán létí alqiyama torí pé tá a bá sáré àkù tá a bá sì sáré àkù ó sì súnmọ́ ó jẹ́ pé àárẹ̀ ìní ọ̀pọ̀lọpọ̀ ọba kú tá a bá tún wá sọ pé ẹni tí ń sáré yẹn kò wà nípò ẹni tá a lè máa bá sọ̀rọ̀ ọkú ǹjẹ́ tá a la lè máa bá sọ̀rọ̀ ọkú. torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ó máa ń rán ẹni tó ń ṣàárẹ̀ lọ́wọ́ ó máa rán létí ikú. eléyìí ò túmọ̀ sí wípé sẹ́wọ̀n àmọ̀síkú dẹ́rù bá mi ni ẹ̀yin tẹ́ ń ṣe wáàzí fún mi pé báwo ni ó yẹ kéèyàn ṣe téèyàn fi pàdé ọlọ́run sẹ́yìn náà ò ní kú ni gbogbo aná làákù ẹni tó ń ṣe wáàzì fún yàn yóò kù ẹni tá ń wáàzì fún náà kọ òun náà kù. àwa dúpẹ́ sọ́nà ẹni tó bá dé pé ńgbà tí ń sáré ó wà nípò pé ọlọ́njẹ́ ọ̀rẹ́ ni tí ń bá sọ̀rọ̀ nípa ikú ọlọ́njẹ́ ọ̀rẹ́ ni tí ń bá sọ̀rọ̀ nípa kókó torí ló ṣe jẹ́ pé ìgbẹ̀yìn nípa alqiyama nípa pé tá a bá kú ọ̀ràn tán bẹ́ẹ̀ o pé tó dáa tó pé wa ó náà ní pé báwo la ṣe ṣe tá a fi kú ní mùsùlùmí tí àtúbọ̀tán wa tí ò fi dáa. a sì ti mà wípé àwọn olùmọ̀ wọn kọ tírà lóríṣiríṣi nípa ohun tá a máa fi rán yàn létí ohun tá a máa fi ṣèrántí fún yàn nípa pé kú ń bẹ́ẹ̀ nínú ètò dáàjù nínú àwọn tíra tán kọ lórí eléyìí oná ni at-tadhkira lil imam al-Qurtubi rahimahullahu ta'ala at-tadhkira lil imam al-Qurtubi rahimahullahu ta'ala ìránnilétí nítorí pé ọmọ èèyàn olùgbàgbé ni ó ṣeé ṣe kó jẹ́ pé ibi tó ń ti lélẹ̀ àyíká ìwọ́n tiẹ̀ ti gbàgbé pátápátá pé èèyàn máa kú ó ṣeé kọjá pé orí ìgbàgbé yẹn iná lọ wà tí kò ti dé bọ́ lójijì iná lọ́sàn-án ló sì jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ ọ̀mà ikọ́tọ́ kọ̀tọ̀ ọ̀ràn yẹn ni kì í sọ̀ràn yẹn a tún gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa pé ikú ń bẹ o kò sí bá a sì lè pẹ́ tó ń bi á lọ náà ni o lè má dá nítorí kọ́kàn àwọn èèyàn lè bà lẹ̀ nítorí tó bá yẹ pé ọtọ́ ọ̀ràn yẹn ni kì í sọ̀ràn yẹn inú wọn bá ń báyàn sọ lójoojúmọ́ ọkàn máa ń le ọkàn máa le ojú èyàn rọ̀ àwọn tó bá ti rán létí pé wọ́n mọ̀ kú wọ́n mọ̀ ka ọkọ̀ ńjọ́ kan wọ́n dọ̀ sínú kòtò wọ́n tún gbé ọdún tó bá jọ́ gbé ndalkiyam ẹ̀ rí pé kíni èèyàn máa rọ̀ èèyàn máa rántí èèyàn máa wọ pé subhanallah ń padà kú ńjọ́ kan. kìtàbù tẹ̀kírọ̀ eléyìí tó yẹ kí gbogbo ẹni tó bá ń gbìyànjú àti ṣèpalẹ̀ mọ́tẹ́jọ́ gbẹ̀ndà àlùkìyàmà rẹ̀ kọ́ máa kà kó lè má kí ni ó ṣẹlẹ̀ ṣáájú kó tó kú kí ló máa ń ṣẹlẹ̀ síyàn lẹ́yìn ìgbà téèyàn bá kú tán kí ni sì ń jẹ́ ní tí ó retí èèyàn lọ́la gbẹ̀ndà àlùkìyàmà aljanna tàbí iná. alhamdulilah wọ́n ṣiṣẹ́ fún tíra yẹn jọjọ ọ̀kan nínú rẹ̀ inú iṣẹ́ tí wọ́n ṣe fún un náà tí ń jẹ́ sọ́ọ́dẹ́kọ̀ ọmọ Sudan ó ṣiṣẹ́ lórí tírà yẹn ó sì gba PhD ní Jamiatul Islamiyya wọ́n ti tẹ̀ jáde náà tẹ́lẹ̀ tó ṣùgbọ́n wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ tó wá ṣe fún wọn á bọ̀ àyà lọ́nà tó ṣe pé gbogbo tí wọ́n á sọ ń bẹ̀ tó bá ṣe déédéé yóò mọ̀ ṣàlàyé fún wọn tí bá ṣe déédéé yóò ṣàlàyé dí tí ò ṣe déédéé so irú tírà yẹn pàtàkì at-tadhkira bórúkọ rẹ̀ ń ṣe ń jẹun ìránnilétí torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam tó bá lọ sí ọ̀dọ̀ aláàrẹ̀ ó máa rán létí ikú àti tó lè ṣẹlẹ̀ sí èèyàn lẹ́yìn ikú. wà á amruhu bil wasiyya tánàbí sallallahu alayhi wa sallam á sì bẹ aláàrẹ̀ wò yóò pé kó ṣe wasiyya nítorí pé gbogbo ń tà àtùjọ nílé ayé ń bí lódodo tá a bá ti kú yóò di tẹlómi ṣùgbọ́n ṣáájú ká tó kú ọlọ́wọ́n bá fi ìdá kan nínú mẹ́ta ṣe sàrà fún wa ìdá kan nínú mẹ́ta gbogbo ń ta kójọ nílé ayé ọlọ́run fi ṣe sàrà fún wa wípé àwa lè tara rẹ̀ tún fi ṣe dáadáa tí ládàá rẹ̀ ọmọ abẹ fún wa lẹ́yìn ikú ìdá nínú mẹ́ta ibi tó ti wá onáà ní hadithi Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu níbi tó ti ṣe wasiya tánàbí padà gba ìdá kan nínú mẹ́ta wọlé ànábì sún sọnù hadithi mi pé ẹ̀yin èèyàn ọlọ́run ti sì ìdá kan nínú mẹ́ta dúkìá yín ó sara ṣe sàrà fún yín si ẹ sì ṣe tí ó máa ṣàǹfààní fún yín lẹ́yìn ikú. ó ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé ó ṣe dáadáa sí ọ mọ̀lẹ́bí rẹ ni ó fẹ́ sokùn ẹbí rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó ṣe pé tó o bá rántí kọ àkọọ́lẹ̀ kò sí nǹkan kan tí ó kàn nínú dúkìá tó bá fi sílẹ̀ torí pé ọmọ ń bẹ nínú àní tó fi sílẹ̀ ó kí bàbá rẹ ọbẹ nínú tó fi sílẹ̀ àti tìmọ̀tọ́mọ bá ń bẹ pàápàá jùlọ ọmọkùnrin yóò dínà kẹ́gbọ́n tàbábúrò ẹni kó jogún ìgbà tẹ́gbọ́n tàbábúrò rẹ̀ bá wá ní jogún tẹ́gbọ́n tàbábúrò bàbá rẹ̀ ní ó wá jogún ṣé ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ àti àbúrò àbẹ́gbọ́n bàbá rẹ̀ ta ló súnmọ́ wọ̀jù bẹ́ẹ̀ gbọ́n àbábúrò tiẹ̀ ni tí ọmọ rẹ̀ kùnrin bá ti wá ti àwọn eléyẹn ṣubú tí òun á ní ti ọ̀nkù rẹ̀ ṣubú yóò ti wọn ṣubú torí ẹ̀ ló jẹ́ pé báyà àwọn ẹni tí ò ní jogún yẹn ọ̀fẹ́ ṣe dáadáa sí wọn ọwọ́ akọ àkọọ́lẹ̀ pé nínú ìdákanu dúkìá ìdákanu mẹ́ta dúkìá mi kún fún lágbájá ní nǹkan báyìí kún fún látàmẹ̀dọ́ ní nǹkan báyìí ìwọ gángan ara rẹ ọkọ mọ́sálásí lójú ayé rẹ ṣùgbọ́n ń kí wọ́n kọ́ nínú dúkìá rẹ ikú rẹ rẹ afárá kan bẹ kí ṣe nínú owó rẹ yẹn ilé ẹ̀kọ́ kan bẹ tó ṣe pé láti bá wọn kọ abala kan nínú yàrá akẹ́kọ̀ọ́ pàkọ́lẹ̀ rẹ̀ kí wọ́n mú nínú dákanu dúkìá rẹ̀ kí wọ́n fi ṣe eléyìí á máa ṣẹ́kù fún ọ láéláé tó wọ́síyà tó bá fẹ́ ṣe ṣe wọ́mìndálìkà ó ṣe ṣe kọ́ fẹ́ ṣe wọ́síyà pé ọjẹ́ nìkan lówó ẹnìkan jẹ́ ọ lówó ó sì lè fẹ́ ṣe wọ́síyà wípé ń bẹ nínú dúkìá rẹ̀ eléyìí tí ò ní gba pínpín yìí ṣe gbogbo tá a bá fi sílẹ̀ láyé ní máa ṣe pín àwọn nǹkan tó gba pínpín ni wọ́n máa pín lógún àwọn tí ò gba pínpín wà tó ṣe pé o lè sọ àsọtẹ́lẹ̀ wípé bí wọ́n ṣe ń fẹ́ kẹ́ ẹ ṣe ni bí wọ́n ṣe ń fẹ́ kẹ́ ẹ ṣe ni so bí kọjá yìí pé nìsín bàbá rẹ bàbá rẹ ni baálẹ̀ bàbá yìí wá kú ta ni ta èèyàn mélòó la pín baálẹ̀ yẹn fún sẹ́yìn pé ìjẹ́ baálẹ̀ kò ṣeé yọ̀bẹ tì torí di eléyìí wọ́n wá lè sọ àsọtẹ́lẹ̀ pé tí mo bá kú o lágbájá báyìí nínú àwọn ọmọ mi ni mò ń fẹ́ káwọn ọmọ mi yòókù ọ̀yọ̀ǹda fún kọjẹ baálẹ̀ lẹ́yìn mi lágbájá báyìí nínú àwọn ọmọ mi ni mò ń fẹ́ káwọn ọmọ mi yòókù ọ̀yọ̀ǹda fún kọjẹ dàrẹ́kítọ̀ lágbájá báyìí nínú àwọn ọmọ mi ni mò fẹ́ káwọn ọmọ mi yòókù ọ̀yọ̀ǹda fún kọjẹ public relation officer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo orú eléyìí o lè ṣe wọ̀síyà rẹ lẹ̀ kí wá sí gbogbo ohun tó bá bí ìgbà tó ti kọ́ lọ́n lọ́sọ̀ alukurani kalẹ̀ gbọ́wọ́ màláíkà tá a gbọ́dọ̀ tẹ̀lé bí ẹni tó kú nìsín tó wá sọ pé tí mo bá kú o mọ́sámọ́sá ẹ máa gbé mi lọ sílùú báyìí ìlú yẹn ni ká ẹ sinmi sí ìyẹn jẹ́ bíi Madina bí ìyẹn jẹ́ bíi Makka kódà tó bá ní Makka àbí Madina ni kí wọ́n gbọ́n lọ kò sẹ́ni tí ó gbé lọ bẹ̀ kò sẹ́ni tí ó gbé lọ bẹ̀ irọ́ lásán ibi tó kú sí náà láàsìn sí torí ẹ̀ irú àsọtẹ́lẹ̀ ńkọ́ láàfin ṣiṣẹ́ àbọ̀sọ àsọtẹ́lẹ̀ yìí pé tó ń bá kú o ẹ ò gbọ́dọ̀ pín dúkìá wọn o àti lẹ́yìn ogún ọdún lẹ́yìn ìgbà tó ń bá sílẹ̀ bora rárá o ọ sọ sápò ara rẹ̀ ni o sẹ́nu kébi tó ń lọ lọ́hùn ìnáwó lọ́hùn àwa tá a sì sẹ́kù láyé ńkọ́ àwa ń bùkátà àti jẹun anabi sallallahu alayhi wa sallam ó ní la an tatruka warathataka aghniya khayrun min an tatrukahum aalatan yatakassafuna an-nas kó fa tí ó jogún rẹ̀ sílẹ̀ lólówó ó pé ọjọ́ kó fi wọ́n sílẹ̀ lọ lólòsì tí wọ́n máa tẹ́wọ́ sáwọn ẹ̀pin dúkìá kí kálukú sinmi ẹ̀pin ọlọ́run foríjìn lórí àìmọ̀kan wàsíyà tó ṣe ọlọ́run foríjìn. bákan náà ó sọ àsọtẹ́lẹ̀ wípé tó ń bá kú o àwọn ọmọ òun wọn ò nínú àwọn àbúrò ma torí ẹni ni wọ́n èèyàn ni wọ́n torí ti ẹ̀fúra pé tó ń pa so ẹ̀yin máa kí wọn ẹ̀yin máa ṣe dáadáa sí wọn ẹ má jẹ́ kó ẹbí wọ́n pàdé wájú ọlọ́run àmọ́tẹ́yìn bá tún lè gbé àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò rẹ̀ gbogbo tó bá tẹ̀lé ìwúkọ́ ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá àbí ayín kó forí jinra wọn kọ́lọ̀ wọn bá kó forí jin gbogbo wa kò sí tó burú bẹ́ẹ̀. wọ́n tẹ́wọ́bà anábì sallallahu alaihi wasallam ó sì máa ń pẹ́ ẹni tí ń kọ̀ọ̀kan akú lọ́wọ́ pé kó túbá nítorí pé ẹ̀ṣẹ̀ wa pọ̀ àṣìkáṣì máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba wa. وأمر من حضره بتلقينه شهادة أن لا إله إلا الله لتكون آخر كلامه بلا نبي صلى الله عليه وسلم ومن قال سي كي قلس كيكي قبياني تبان بي لدو يعني تنقى كاكولو أنو نقولون لا إله إلا الله نترين تواني حديث معاذ ابن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أن كان تبعك أنت وكين نعيي كتو دي كوكو وناني لا, لا إله إلا الله يولي الجنة و الله اللهم باكما سلي ووا أسوى نينو حديث مي بدان صلى الله عليه وسلم سوك لقنوا موتاكم لا إله إلا الله من كان آخر كلامه لا إله إلا الله عند الموت دخل الجنة يوما من الدهر وإن أصابه قبل ذلك ما أصابه àdéhìí ẹlẹ́kejì yìí òun ló la talákọ̀ọ́kọ́ yẹn nítorí pé talákọ̀ọ́kọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sì ká wọn máa ń sì gbọ́ yìí pé nísìnyí Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó bá sọ la ilaha illallah yóò wà aljanna however níta àwọn sì ń ṣe ẹ̀sọ́ pípọ̀ dáa so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn àwọn wọn sì sọ la ilaha illallah kún ó tó kú níta yìí sì ń ṣe tẹ́ ẹ sọ pọ́ dáa púpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ń ṣe irú rẹ̀ wọn ò rí la ilaha illallah àsọkún ó tó kú sẹ́lẹ̀yìn wa ló sùn wọn kì í sòsùn wọn kì í sòsùn wọn rárá nítorí pé kì í ṣe gbogbo ẹni tó bá sọ la ilaha illallah kó tó kú iná ní sì lọ sí àlìjáná tààrà kì í ṣe gbogbo ẹni tó bá sọ la ilaha illallah tó kú ní lọ sí àlìjáná tààrà gẹ́gẹ́ bí àdìsẹ́ ẹlẹ́ẹ̀kejì ti ṣe là àwọn òkú yín ẹnu wọn ní wíwí gbólóhùn la ilaha illallah nítorí pé ẹnikẹ́ni tí gbólóhùn tó wí kẹ́yìn láyé bá jẹ́ la ilaha illallah nígbà tí ó kú dakhala aljannata yawman min ad-dahr yóò wọ àlìjánná lọ́jọ́ kan ẹ mójútó bẹ́ẹ̀ o yóò wọ àlìjánná lọ́jọ́ kan wa in asabahu qabla dhalika ma asaba bó fẹ́ kó ṣe pé ntòsí ti ṣe ṣáájú kó tó wọ àlìjánná kí wọn ní máa ṣèyàn Kini òkè yàrá kí ni máa ṣèyàn iná náà ni rò pé yé wa wọ́n fẹ́ kó ṣe pé tó ti ṣe ti ṣe ná kó tó wà àlùjánnà àmọ́ kò ní í ṣègbè sínú iná mo rò pé sẹ́yìn pé àkídà ahlus sunnati wal jamaa ń bẹ̀ ọ́ ń lọ́nà táwọn ń sọ pé gbogbo ẹni tó bá kú mùsùlùmí tí ó sì máa ṣẹbọ sọ́lọ́run tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan táwọn ẹ̀ṣẹ̀ yẹn tó mú kọ́kọ́ wọ náná á tún máa kókó oríire ìdí ni pé kò ní ṣègbè sínú náà yẹn pẹ̀lú ògo ọlọ́run ọjọ́ kan ó dé tọ́lọ́run nìkan ọyọ kúrò nínú náà kó wọn lọ fi sí alìjẹ́nà walaysa dhalika li ghayri al-muslim ẹni tí èsè mùsùlùmí kò nírú ẹ̀tọ́ yìí kò nírú àǹfààní yìí alhamdulillahi ala ni'matil islam adúpẹ́ lórí ìdẹ̀rẹ̀ ìsìn islam sọlẹ́ yìí ń tọ́ka sí pé kìsì gbogbo ẹni tó bá sọ la ilaha illallah náà ni tó bá ti kú kọ́kọ́ máa lọ sí alìjẹ́nà jannatan wa harira yẹnni pé yóò wà alìjẹ́nà insha Allah lakin kìí ṣe gbogbo wọn iná ni ó lọ sí alìjẹ́nà tààrà ń bẹ nínú ẹni tó lọ sí alìjẹ́nà tààrà ó sì ń bẹ nu wọn ẹni tó ṣe pé yóò padà wọ alìjẹ́nà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọba ti tọ́kejì wò ná kọ́ ìgbà tí anabi sallallahu alaihi wasallam sọ pé laqinu mautakum la ilaha illallah ẹnu wọn ni la ilaha illallah a lè sọ fún tààrà pé ìwọ lágbájá sọ pé la ilaha illallah sọ pé la ilaha illallah sọ tó bá dá wa lóhùn alhamdulillah ṣùgbọ́n tá à ń fẹ́ késeké sọ pé la ilaha illallah ó wá sọ la ilaha illallah ẹ̀ tún wá bẹ̀rẹ̀ sí ní tàkúrọ̀sọ mí ń tún sọ̀rọ̀ mí ní kú kò wúlò gẹ́gẹ́ bí ẹni tó sọ kàn tí ò wí nǹkan kan mímọ́ lẹ́yìn rẹ̀ man kana akhira kalamihi la ilaha illallah inda al-maut ẹni tó jẹ́ pé ń tó sọ gbẹ̀yìn tí ò nǹkan kan mọ́ lẹ́yìn rẹ̀ nígbà tí ó kù òní la ilaha illallah òní ọlá yẹn bẹ fún eléyẹn ń tọ́ka sí pé nígbà tí wọ́n bá wà lọ́dọ̀ ẹni tó ń pọ̀ ká kú lọ́wọ́ ọ̀rọ̀ á máa sọ̀rọ̀ bọ́ọ̀lù a máa sọ̀rọ̀ ọjọ́ ọ̀tà a máa sọ̀rọ̀ àwọn aráalé wa tiẹ̀ ti burú jù ọ̀sáyè rẹ̀ tọ́ba yẹ ní gbólóhùn la ilaha illallah tẹ́ máa gbìyànjú kó wí yẹn so kò sí kankan mí bẹ́ẹ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ kọjá pé la ilaha iná ní gbólóhùn tó wí káyìn kọ́mọ̀jẹ̀ ikọ̀ sọ nǹkan mí lẹ́yìn rẹ̀ walhamdulillah àríkìtà bá mójútó léyìí lópin ìgbà tá a bá ti fọ́nú fọ́ra tá a sì jìnnà tí ń pọ̀ka lọ́wọ́ dáadáa yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àárín tí ń kú ọmọ sí kòńgẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n ń sọ ó ń béèrè Islam rárá rárá kò sì sí báwọn gbìyànjú Islam ń sáré àwọn yìí wọ́n ẹjọ jọ ti kú ara yẹn lágbára gidigidi wọ́n jọ ti kú àtìgbà táwọn ti wá lánàá yìí pé ara yìí jọ kú o àwọn sáà ń sọ fún màmá kókò sọ la ilaha illallah kò sọ pé la ilaha illallah màmá ń sì dáhùn ní rọrùn ẹ tún wo ìkẹ́ ọlọ́run la ilaha illallah kò bùkátà pé kò tiẹ̀ mèdè lárúbáwá lọ títì ìrọ̀rùn tó wà nù pípé rẹ̀ so wọ́n ní màmá yẹn sá sọ la ilaha illallah ọjọ́ nítorí wíkẹ́ǹd tó fi kú àwọn afẹ́sìn làárọ̀ yìí ẹ jọ ṣé màmá ti di mùsùlùmí ni káwọn wẹ̀ níwẹ̀ mùsùlùmí káwọn ṣe sọ̀látù sí lára káwọn sì sin sórí tí àwọn mùsùlùmí àbí ilé lọ́lọ́ tààrà náà ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ti sísọ ní o tura ò sí ń bẹ́ o wípé ẹ wí pé kí màmá sọ la ilaha illallah ó sì sọ la ilaha illallah á jẹ́ pé ẹ kú oríire mùsùlùmí nìyà kú sí a sì ń bẹ lọ́hùn kọ́ wọ àlìjẹ́nà láì jẹ́ kó sì sọ láti kàn fọlọ̀ ẹ wàá nu ọlọ́ dhalika fadlullah yu'tihi man yasha. torí ẹ̀ ló ṣe jẹ́ pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinú ah kíní kan lè ṣe ṣe máa kéènì ẹni tó kó ti jáwé iná látọ̀run rárá o ẹ gbìyànjú ẹ má jà kàn torí pé àwa táwọn àti ń ṣe ìsìláàmù yìí àmọ́ ibi tá a parí ẹ̀sìn kọ́ lọ́wọ́ sànù wà ní. àwọn tí ò ti ṣe ìsìláàmù yìí wàláhì ẹ̀mọ́ ibi táwọn parí ẹ̀sìn ọ̀nbẹ́nu wa ẹni tí ò ní ṣe sọ láti ẹ̀yọ̀ kán tí ó sì wà lìjẹ́ náà nítorí pé ó kú dẹ̀dẹ̀ kó kú ní ọba gba islam àsìkò sọláàtì kankan ò tí ì tó ní ọba kú la hawla wala quwwata illa billah èyí sì ti ń ṣe islam wọ̀ kí sọ̀rọ̀ ogójì ọdún ikú ó ti dé kò ní mà bóyá torí owó kan ti ń wá bóyá torí àárẹ̀ kan ti ń ṣe bóyá torí fìtínà kan tó dé bá ní ọba ló ń ṣetán láti fi islam tayò ní wọ́n bá sì fi táyò ní wọ́n bá gbiná kó náà lè ba àlọ́ jóná kọ́nà wọn má sàá lọ́ máa ná torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sáàyè fún ẹ láti máa tapá kaka wájú ẹni bọ́dì láti máa gbanú wájú ẹni bọ́dì wípé kò sírù rẹ irú ọlọ́wọ́n bá ní òsí o èèyàn ọmọ ibi tí wọ́n parí ọ̀rọ̀ òun sí o kọ́lọ̀ ń jẹ́ agúnlẹ̀ síbùdó ayọ̀ torí ẹ̀ ẹ máa nu ẹni tí ọ ń pọ̀ kakú lọ ní yẹn apá kan nínú àwọn olùmọ́ni kánú yẹn ìtumọ̀ rẹ̀ náà ni pé sọ pé la ilaha ṣùgbọ́n nítorí ìbẹ̀rù pé àṣetán tẹ́rí yẹn kò sígbà tí lóyàn kò sígbà tí bá jẹ́ kọ́dà tó fi tó fẹ́ kú torí pé wọ́n nu hadith nígbà tí wíkẹ́tọ̀ àsìkò náà ni o oríire ayé àti soríire tọ́kàn ni o lo dáadáa kó tó bọ́mọ o ṣé mo ti ń tọrọ lọ́dọ̀ rẹ ti pẹ́ pé kò di yahudi àbí nasrani ọkọ̀ sí mi lẹ́nu kò sí ètò sẹ́kù mẹ́ni ìṣíjú kókò di yahudi àbí nasrani lọ́kọ́ ọmọ bá wọ́n náà iná fà ló fi jẹ́ pẹ́ lómi nígbà tí máa ń pọ̀ kakú lọ́lọ́wọ́ di kèfèrí. wa a'udhu bika min an yatakhattabani ash-shaytanu 'inda al-mawt mo sì ń sáàdì rẹ o níbi kí Ṣẹ̀tánì ó bá mi sọ̀rọ̀ kó fi dá tèmi rú nígbà tí kú bá dé wọn bẹ nú àdúrà màṣúr pé wọn lọ sọ mi là níbi kí Ṣẹ̀tánì kó bá mi sọ̀rọ̀ ní ìgbà tí mo bá ń pọ̀ kakú lọ́wọ́ kó wá bà tèmi jẹ́ ní àkókò tó ṣe pé yìnyín tún padà ṣàtúnṣe má torí ẹ̀ ló ṣe jẹ́ pé nígbà yẹn apá kan náà sọ pé tí a bá sọ pé kọ́sọ la ilaha illallah kọ́sọ la ilaha illallah ló ń gbọ́dọ̀ pé àṣetọ́ ni tẹ́lẹ̀ náà ni fún o wọ́n ń sọ pé ó kùnú o àwọn òsì tí ẹni tó ní ọsọ láìláìlá ṣé ọ sọsì bálàkà ìmú pé kí wọ́n kúkú sílẹ̀ àbọ̀ òrí pé kà ní. ìwọ náà bá bẹ̀rẹ̀ sí wípé ah lóòótọ́ ni ẹgbẹ́ bàbá mi ni ẹni kì í sọ láì ṣé ẹ̀mí nìkan ń kù rárá o ìgbà ọdún ọdún kan so yọba bẹ̀rẹ̀ sí ní ronú ṣẹ́tọ́nà rárá o rárá o ẹ̀dẹ́pẹ́ bá ń gbọ́dọ̀ tó wá ń bẹ́ o òǹkọ́ lòun ó kú ní ìsìn yọba sì ni yọba kú torí ìbẹ̀rù bí ṣètọ́ni ṣe máa tún wá sọ àwọn èèyàn lórí ibu ńlá apá kan náà sọ pé ẹ má wulẹ̀ sọ fún ní direct speech ẹ sọ fún indirectly pé la ilaha illallah la ilaha illallah ìwọ náà tó bá jẹ́ mùsùlùmí bá ṣe wí wọ́n rí pé lọ́kàn rẹ wọnà náà nǹkan kan yóò ti tì ọ́ bí kí ìwọ náà wí. so irú ẹrú ọlọ́run ti ń pọ̀ kakú lọ́wọ́ yẹn lásìkò tá a máa ń sọ pé ó súnmọ́ ike kò ná gbalẹ́nu wa kò wí nítorí pé ìran kan ti wá pọ̀ sọ bẹ́ẹ̀ so àwọn sọ pé la ilaha illallah èèyàn mẹ́wàá ló sì wà ń bẹ̀ ó tún gbọ́ tẹ́nìkan náà la mo rò pé yé nǹkan kan tí máa ń lu aago ní orí tiẹ̀ náà njẹ́ ọ̀sọ́ fún ni pé wọn náà sọ la ilaha illallah kí ló ń ṣe wọn náà sọ pé la ilaha illallah ọwọ́ sọ la ilaha illallah yẹn ọgbọ̀n ṣẹ́jú lẹ́yìn rẹ̀ lọ́wọ́ kú wákàtí mẹ́ta lẹ́yìn rẹ̀ ló kú ṣùgbọ́n kò tún ro tó mọ́ pẹ̀lú nǹkan kan lẹ́yìn tó ti wí la ó ti ṣàǹfààní kò bá sì jẹ́ pé wí tẹ́tà ìwí tẹ́ náà ló kú ó ti ṣàǹfààní torí pé n tó sọ kẹ́ẹ̀ lọ́jà lọ́dọ̀ wa kì í ṣe pé ìṣẹ́jú mélòó ni wọ́n á bẹ láàrin rẹ̀ àti kú wákàtí mi kò kàn wá sọ sọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀ kò sọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀ kọ́lọ́ọ̀sì. wọ́lẹ́kìn ní àwùjọ tó ti bàjẹ́ tó ti dọ̀tí tó ti kuruku tí gírísì tún wọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwùjọ yẹn jẹ́ káwọn èèyàn kú dáadáa o wàláhì kẹ́ jẹ́ wọn kú dáadáa torí pé inú lé nìsín ẹnìkan pọ̀ kakú lọ́wọ́ ẹ̀yin lè ní control lórí gbogbo èèyàn mẹ́sẹ̀ẹ̀sán tí ń bá yín gbélé tó a kójúlé mẹ́wàá ni pé dákun ẹ pa music yẹn pa fújì yẹn pa kíní yẹn pa kíní yẹn o àbí òye ẹ lè ní control lórí ilé alábàágbé yín ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ilé tó wà lẹ́yìn ilé tó tún wà lẹ́gbẹ̀ẹ́ ẹ lè ní control ilé ọ̀kan ẹ lè ní control sẹ́mi pé ilé kẹrin wọ́n ti lu music ńgbà mi tá a fi gbádùn lè tiwa àbẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹnìkan pọ̀ka lọ́wọ́ báyẹn níbi tó ti ń pọ̀ka lọ́wọ́ yẹn tó bẹ́ẹ̀ ni mísíkì kan bọ̀ ni pé àwọn gbére àwọn dé ẹni tí ń pọ̀ka lọ́wọ́ náà bá ní gbére wa dé nítorí pé táwọn èèyàn bá ti ń gbọ́n gbogbo gbà ẹ kíyèsí o ẹ wàláhì ọ̀pọ̀lọpọ̀ àbẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ àwùjọ tó bá ti dọ̀tí máa dọ̀tí àwọn èèyàn ni bẹ́ẹ̀ ni táwùjọ bá mọ́ ó máa ń tíráì láti tún àwọn èèyàn ṣe ni ẹni tí wọ́n ń pọ̀ kakú lọ́wọ́ yẹn miskin ẹ̀wù dáadáa táwọn wá fún ẹ̀wù ní táwùjọ dálẹ̀ fún àsìkò tí ń pọ̀ kakú lọ́wọ́ tẹ́ bá lọ bá bàbá tí ń lu gbére wọn dé ipe ẹ̀dá kun kẹ̀kẹ́ ni tí ẹ dé bá nu kẹ́kẹ́ nìkan ìdákọ̀ẹ́dá ẹni bàbá rántí ẹni tó ń fayé lẹ̀ àá sì rántí àwọn tá a kù láyé sá. la hawla wala quwwata nígbà tó náà ní kú wàláhì sẹ́rẹ̀ ń tẹ̀sí la ilaha illallah láti gbà lẹ́nu yín wí bí ìgbére wọn dé tí wọ́n ń wí ní one thousand meters síbi tó wà wàláhì tọkàn jásí létí ọkàn lè máa jẹ́ pé ntẹ́ máa gbọ́ ah bàbá èyí kọ́ lọ́tẹ̀ yìí láéláé lọ́la ni pé ah dákun dákun tiẹ̀ ń dùn mọ́ mi ah ọlọ́mọdé àtúbàtà tí wọ́n burú táwùjọ bá ti bàjẹ́ ntí máa ń ṣẹlẹ̀ nù o kátó wá pé ẹni tó kú sẹ́nu music wọ́n ń wa mọ́tò lọ ni wọ́n sì gbé music sí accident wá dé wọ́n wá ń yọ wọ́n nínú àjákù mọ́tò wọn ò tí ì kú tán àwọn amru bil ma'ruf wan nahy 'anil munkar táwọn ń kiri ká àwọn náà kọ́kọ́ ṣe kóńgẹ́ wọn àwọn ẹni ire lọ́kọ́ ṣe kóńgẹ́ wọn àwọn wá ń du kúnkún ní pẹ̀lú gbólóhùn la ilaha kí ẹ̀yin ọmọ mi ẹ̀sùn la ilaha illallah ẹ̀sùn la ntí mísíkì ń sọ ní pé habibi habibi lánàá habibi my lover my lover Eh? nígbà bá dá kìyàmà nù torí di eléyìí a sì ṣe máa pé al-amalu bil-khawatim àṣekágbá lọ́jà jù sẹ́jà máa kíyèsí àwùjọ wa o ilé tó ń gbé kìí ilé tó dáa ilé burúkú ni ilé tó ń gbé bẹ́ẹ̀ ń ṣe ń lu music láàárọ̀ lẹ́ ń lu lọ́sàn-án kọ́dà èèyàn ṣe lè máa bẹ́ lọ́n kọ́ lọ́n jẹun wọn máa múná wa àbẹ́yìn òró ní nàìjíríà yìí torí tí wọ́n bá ti là ń ṣe ń ṣe náà rí ìbáwo ni kọ́dà lómi ẹsẹ̀ bíi kásẹ̀tì ti ń bẹ lẹ́nu tape wọ́n ń retí kí ló dé ní kọ́ bẹ̀rẹ̀ wọn ò fi ṣe nǹkan rè wọ́n bà tàwọn ọmọ wa jẹ́ àwọn òbí náà gbọ́ torí pé ọmọ tiẹ̀ gbogbo tí wọ́n ọ̀ràn ọmọ lọ́mọ ń jẹ́ gbogbo ètò à ń gbé sí ní tètè ń wọ̀ lórí kò sẹ́ni tí máa gbé dáadáa sí rédíò rẹ̀ tó ẹ sì máa wò wò kó lè bá a mọ bọ́jọ́ kúrò ó sì rí tó máa mọ̀ kí tó bá ti da sọ borí kó tó sùn ọkọ̀ àwọn orin oríṣiríṣi tó ti há sórí ná nítorí pé babalẹ́gbàá ló máa ń gbọ́ ẹ̀rí tó ọmọ ọkọrin babalẹ́gbàá tí ọmọ ọkọrin babalẹ́gbàá àbí òye wa ètò ìṣe pé báyà ọmọ wúrà ni yóò máa gbọ́ gbagba gbogbo tiẹ̀ olóńdòrò ńgbọ́ bá gbọ́ lórun òde ètò ìṣe pé àwọn bàbá ni ńgbọ́ bá gbọ́ lórun òde ó rí i pé tó ń bá ń lọ bá dàrú lọ́nà ó rí i pé orin lọ́mọ kọ kó mélòó ni tí ọmọ torí pé o ti stọ́dì ara rẹ pé nígbà tí nǹkan bá dàrú orin ni wàá máa kọ tí kú náà bá dé ńkọ́ dídàrú àgbà kí ló tún máa wí náà orin náà lọ́ọ́ máa kọ orin náà lọ́ọ́ máa kọ ó lè pé orin kú ló ń kọ nígbà yóò wọ̀n kì í lámàlù àbí bẹ́ẹ̀ kọ́ ni wàlá <laughs> ń tẹ́rẹ̀ ẹ jẹ wọ́n á fujilize orin náà ni wọ́n máa kọ́ wọ́n máa sọ̀rí báyìí gbèlà máa lò sọ̀wọ́ rárá bẹ́ẹ̀ lọ́lọ́bọ́ lọ́pàdé là máa <laughs> tí ẹ bá tí ẹ bá ẹ sì máa wò wò wọ́n níbi ayé ṣe ń rọ́ bẹ́ẹ̀ náà làwọn náà rọ́ọ̀kì. mo rò pé iná fura irú orin tó ń gbọ́ nìsín ọ̀dájú pé téèyàn bá jẹun kó yó kò lè jó pé wọn á dàlú ni ìyẹn mọ̀ àwọn pé tí wọ́n sì ń gbọ́ tí ń wí yìí ah, àwọn ẹ̀dọ́ pépé ni ah, ẹ̀yin bàbá bàbá kọ́ wọ́n lù fún adúpẹ́ ẹ̀yin bọ́ìsì tí wọ́n lù fún kí lẹ́ẹ̀ gbọ́ tí wọ́n irọ́ wọ́n kàn máa rọ kó tó sọ̀rọ̀ méjì ó rẹ̀ sórí ìrégbè wọ́n gbọ́ wọ́n gàyà ń gàyà wọ́n gàdí kú bá dé ńkọ́ tí ń gàyà tí ń gàdí lẹ́yìn ọmọ kí ló ń sí ìgbájú ìgbámú wò akhriju anfusakum ẹ̀yin ẹ̀mí wá fún wa ẹ̀yin wèrè lásán yìí ee eh, wàláhi ọlọ́nkọ́ sànú àwa o torí di eléyìí ọjọ́ yẹn ọjọ́ ńlá ni o ẹjẹ́ àtètè fi ń tọ́ da kọ́ra kí dáadó lè bá rọrùn fún wa ṣe lẹ́yìn náà anabi sallallahu alayhi ṣe máa ń kọ̀ fún wa láti máa ṣèṣe sí àwọn ẹni tí ò gbọ́ lọ́ngbọ́n àwọn tí wọ́n gbà pé gbèǹde ń bẹ ambọ̀sibọ́sì pọ́lọ́wọ́ ti ẹ̀yọ́ wá dìde nu sàárè ìṣèṣirò fún wa anábì máa kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ kí ni àwọn ìṣesí wọn milokmil khodod anábì máa kọ̀ fún wa láti síra wa lábàrà àdánwò dé òun síra lábàrà pé kí ni wọn náà máa kíyèsí tẹ́ máa pé èèyàn kú ibi tó ti mà ìpèsè sí jàhìlíyà pọ̀ fáwọn èèyàn tẹ́ bá pé èèyàn kú lágboolé yín nìsín máa wo táwọn obìnrin ọmọ ṣe irú bó o ṣe rí kéèyàn ó síra rẹ̀ lábàrá rí ó rí tó bá gbé ọwọ́ tó bá nà mọ́ra rẹ̀ ń tan ó lè dákú lọ níbi ó ṣe dún pé sọ́ọ̀ ẹ̀hẹ́n sì kú ìṣesí jahiliya ni anábì kọ̀ fún wa ẹlòmíì lè síra rẹ̀ ní ìfọ́tí ní ẹ̀kẹ́ méjèèjì kí gbogbo ojú ọ̀pọ̀ wá bẹ́ẹ̀ ni ọkọ̀ ọgbà tó bẹ́ẹ̀ o tí gbogbo ilé ṣì dàrú o ó sì nara rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀ṣọ́ kẹsíyà káyà sọmára ẹni lọ́rùn ẹ̀rí tẹ́lómi ọ̀sàsọ yamára rẹ̀ lọ́rùn yọ̀bọ̀ òwò ni pápá àwọn obìnrin yẹn ó lè ti sasọ yamára rẹ̀ lánú lé yọ̀ abọ́ títì wọ́n mọ̀ wá dùn pé ẹ̀ sasọ sí yà ẹ̀ náà náà wọ́n sasọ sára mọ́ ẹ̀yin náà sì mọ̀ pé ó lòun ọ̀wọ́ sọmọ́ kí ni ìròyìn rẹ̀ péré ni ẹ̀ ọlọ́run ṣàánú wa tán bákan náà ọ̀hẹ́lùkẹ́ rọ́ọ̀sì wọ́n lè lọ fárí kórí ọmọ adán pandaran pé kí ló dé lákọ́lábo lórí wọn máa dán kílódé bàbá wọn ló kù tẹwàá lọ dán rí báwọn ìṣesí àwọn jahiliya nù wọn fari pandara wọrọfẹ sọtúbẹ nàdù wọn máa kígbe rẹ ní ní lóhùn àrò anabi kọ gbogbo eléyìí fún wa o torí ẹ ká ṣọ́ra o wọn ní aha àti pípòkú pípòkú ẹnìkan ni wọn kọ́ sùkú àwọn ọmọ tuntun kọ́ yorùbá wọ́n tún máa kọ́nu lítírítọ̀ yorùbá ẹ̀kọ́ ìpòkú òkú pípé pé wọ́n ń pòkú ẹ̀gbọ́n nǹkan mẹ́rin ṣé ẹ wá ti pè rí ọ̀dà so gbogbo eléyìí ìranù lásán ìrẹ́gbẹ̀ anábì máa kọ̀ fún wa however téèyàn bá wá kú ìsìláàmù ò pé kẹ́ ẹ bánújẹ́ o ìsìláàmù ò sì kọ̀ pé kẹ́ ẹ sọmijé lójú o ṣùgbọ́n kọ̀ kẹ́ ẹ máa sunkún kẹ́ ẹ máa hu ó sì kọ̀ pé kẹ́ ẹ máa síra yín lábàrà kẹ́ ẹ máa fasọ̀yà mára yín lọ́rùn àbí kẹ́ ẹ máa pariwo orí ibú eléyìí jẹ́ Islam Islam ọgbà pé kẹ́ ẹ mójú jẹ gbáwó pé kí n lọ ṣẹlẹ̀ àwọn akúnikénikẹ́ àní bẹ̀m̀bẹ̀ ẹ́ lọ́ba tó ń rẹ́ni pé ẹ dákun ẹ mú kóòkù wájà rè kálukọ́ gba kóòkù ah ọlọ́mọ sọ alólórí ibú o. ẹhẹn kéèyàn banú jẹ́ àmọ́ kọmọta kòtọ lọ kọmọta ẹnu àlà ẹnu pé lọ́dọ̀ àwọn kùfàr àwọn gan ní ìfura àwọn tí ọgbọ lọgbọ gan wọn ní ìfura wọ́n sọ nípa àṣẹlẹ̀ kan nírọ̀lẹ́ yìí ẹnìkan nínú àwọn olórí olóṣèlú ní China wọ́n ní wọ́n dájọ́ fún pé yọọ lọ ẹ̀wọ̀n ọdún mẹ́ńlá nítorí kínní. nítorí wọ́n rí i pé fáìlì rẹ̀ ọ̀ma òun náà ń gbowó ẹ̀gún jẹ wọ́n dájọ́ ẹ̀wọ̀n ọdún mẹ́ńlá fún un wọ́n níbo ló ti rẹ́wọ̀n yìí wọ́n ní jàǹbá burúkú kan lọ ṣẹlẹ̀ ní China táwọn èèyàn kú lọ jaburata ń bẹ̀ àwọn ẹrú ọlọ́run á wá bẹ̀ ń dárò ìgbà tó wọn á jẹ́ òṣìṣẹ́ ńlá nínú àwọn òṣìṣẹ́ ìjọba sẹ́wọ̀n pé àwọn ni kámẹ́rà ọmọ tájẹ̀tì ojú wọn so wọn á fi kámẹ́rà ya ojú rẹ̀ níbi títí rẹ́rìn rẹ́rìn níbi tọ́fọ̀ burúkú ti ṣẹlẹ̀ so ibẹ̀ ni àwọn ọmọ tí ń gbé nǹkan sínú internet wọ́n ti wá gbé sínú internet wípé ẹ̀wọ̀ ẹni tí ó yẹ kó ṣe ìdárò àwọn èèyàn tí wọ́n ń ṣèjọba lé lórí bóun ṣe rẹ́rìn ibi títí wọ́n ń rẹ́rìn yẹn wọ́n rí aago tó wà lọ́wọ́ rẹ̀ pé aago olówó iyebíye burúkú ni wọ́n wá wò pé owó oṣù tí ń gbà kò lè sì kí aago báyìí ẹ̀rín tí ń níbi ọ̀fọ̀ lọ́sàbí orí ibú fún un kèsì èdè ní China o sẹ́yìn kwẹ́sìn kí ni wọ́n ń ṣe bóòdà nínú ọlọ́run wọn lẹ́lẹ́dẹ̀ wà nínú ọlọ́run wọn lálàǹgbá wà láwọn China tẹ̀rí tí wọ́n ń ṣe gbogbo ti àwọn tọ́yì ayé yùn nínú àwọn ọlọ́run tí wọ́n ń sìn lẹ́lẹ́dẹ̀ wà. tọ̀ wọn ọ̀gbọ́n náà ń gbọ́ ṣùgbọ́n àwọn náà wò kó sọ́ba làákà ìmọ̀ níbi tí ìyẹn ti kúkú ọ̀wọ́wọ̀ kí wọ́n mọ arẹ́rìn torí ẹ̀kọ́ lọ lákèésí o kọ́ lọ nífura o sọ̀rọ̀ tẹ̀wọ́n káwọn China òkúkú gbọ́ lọ́ngbọ́n tiwọn tẹ́lẹ̀ náà wọ́n tàwọn náà wò pé kọ̀ọ̀bá là ka ìmọ̀ nígbà tí èsì kúrì ẹ̀ dàrú gbé ọ lọ sípítù psychiatric náà ní sí èsì pọ́pọ́lọ́ rẹ̀ kọ́ dàrú òkè ó ń ṣe wèrè ni ó fẹ́ dàn wò kò burú lọ mùsùlùmí wọ́n gbọ́ wọ́n gbọ́jọ́ kí lèèyàn kú sí tọ̀ rẹ́rìn bẹ́ẹ̀ ni wọ́n parọ́ pé mi mọ̀ pa talọ́pàá nu làákàyè èèyàn kù ọ̀rẹ́ rìn talọ́pàá ìwọ náà nìjọba bá rọ ọmú tí wọ́n lù ọ́ pa o sì yan lù bẹ́ẹ̀ ni nítorí pé ikú kọjá sùn ikú tẹ rí yẹn ó kọjá sùn torí pé nítorí bá sùn tí ọba jí lẹ́rọ̀ tá a bá dami sí lórí yóò dìde wàláhì tá a bá sì dami sí lórí tí ọba dìde sẹ́mi ká ti mọ ọ̀rọ̀ pé sèso pókú sèso pókú ẹ bá wá kó boko. ẹ pariwo gan lọ́nà tó ẹ kó tó bá gbọ́ pé wọ́n mọ̀ jẹ́ yóò dìde ọgbọ́ kò dìde ẹ bẹ̀rẹ̀ sí tòsí tẹ̀bá wà lù débi kọ́ ẹ kó dìde kò dìde ẹ mọ̀ pé nǹkan lẹ́bù sẹ́kún lágbájá ti so ikú kọjá sùn ikú kọjá kẹ́nìkan kú kọ́ wá débẹ̀ kọ́ máa rẹ́rìn kọ́mọsáwẹ́wò òfò níbi tí yàn ti kú nítorí pé ńgbọ̀ ya yá ó ní ayọ̀bá wọ́n máa ti ràn kú máa ta ló wá pa lóòótọ́ náà rí ta pa nínú Islam náà ìwọ tó ń rẹ́rìn ni ẹ ti rẹ́yìn rẹ̀ nù ìdí nu ta sọ pé bàbá yín tó kú tẹ̀ ń pa màálù ẹ̀yin lẹ pa tẹ́lẹ̀ náà ti máa tọ́ka tẹ̀sí pa nìsín tẹ̀sí jẹ́ pẹ́yìn lẹ pa torí pẹ́yìn ń jẹ màálù lẹ́yìn ikú rẹ̀ pé inú yín dùn inú yín dùn tó kú ta ló wá pa ẹ̀yin tẹ̀ ń jẹ màálù ni ìka ni ìka mọ́tò ẹ̀yin lẹ pa torí ẹ̀ islam ti ṣe rí nù nítorí ẹ̀ kó banú jẹ́ islam ìpè kọlọ rẹ́rìn bẹ́ẹ̀ ibi tí wọ́n sì ti rẹ́rìn islam ìpè kọlọ bú sẹ́kún bẹ́ẹ̀ ẹnìkan bí mo ní kẹ́ wá jẹun wọ́n á gbóúnjẹ jáde wọ́n á bú sẹ́kún ẹ̀dàkọ̀ ẹ̀gbẹ́ jáde kó ń bẹ́ẹ̀ kọ́ máa lọ jìnnàjìnnà inú gbó la dẹ́tẹ̀ gbé. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù. torí ẹ anabi sọ ọba súnà mu kájọ ẹni tó ní ìtẹríba ọkàn látàrí ipò kúkú garagara garagara ká mú wá sópin nígbà tó bá léèyàn kú àbí òye wa however bàtà aró èwo lọ ayẹ káwọ mbẹ o wọn ló kúkú ó wọ bàtà ń tẹlẹ bọ ká kó ṣé ìṣesí ẹni tí ó kú ni wọn ń ṣe é bọ ni àbí ìṣesí kò kúkú kápá tiwa ìṣesí kò kápá tiwa nù sọ́ra rẹ̀ wọlbùkà alẹ́dí ilà sọ́tẹ́sì kò sì burú sunkún ẹkún tí ò ní ohùn nínú ẹkún tí ò ní ohùn nínú kò sí tó burú kómi ẹkún máa dà lójú rẹ láì jẹ́ pé mú un jáde kò sí tó burú mbẹ. wa huznal qalb ó sì bá súnà mú kọ́kàn wá bàjẹ́ nítorí pé èèyàn kú. wa kana yaf'alu dhalik ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa sallam ó máa ń ṣe bẹ́ẹ̀ ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa sallam ó máa tómi ẹkún máa ń dà lójú anabi sallallahu alayhi wa sallam anabi máa ń sọ yìí pé. تدمع العين ويحزن القلب ولا نقول إلا ما يرضي الرب omijé ń dà lójú ọkàn sì ń bàjẹ́ ṣùgbọ́n àwọn onífẹ̀ẹ́ni wa sọ nǹkan kan àyàfi tí ọlọ́run ọba ọ̀yọ́nu sí omijé ń dà lójú kò sí tó burú mbẹ nígbà tá a ti wú àsunkún kóhùn ọ jáde ẹ kíyèsí o ah islam ti da pọ̀ torí pé tọ́ọ̀ bá ronú ò lè máa ń tọ́fà tí wọ́n fi ní sunkún àmọ́ kọ́ mọ́ mò ń jáde kò sí bá a ṣe sunkún láyé tí ẹkún ó mò ń jáde tá à ní sọ̀rọ̀ ẹ máa kíyèsí o kò sí bó ṣe sunkún tẹkùn rẹ ó mò ń jáde tó ò ní sọ̀rọ̀ nítorí pé

ẹ ṣe sùúrù gbogbo wa náà la dágbádá kù gbogbo wa náà la kù wọn náà ṣe tọ́sẹ̀ tó tọ́sẹ̀ ń jẹ́ mọ̀ pé bí ó ṣe ṣẹlẹ̀ nú o kò sọ pé sí ló ń lọ o kò sọ pé sí ló ń ṣe kíni o lánàá lánàá ṣe sọ̀rọ̀ rẹ̀ o. yóò tún bú sẹ́kún ẹ̀yin ó tún máa ní ẹ sùúrù ẹ ṣe sùúrù ikú ojú tí ọ ojú ta ìwọ tó lọ kó sẹ́nu tírélà lójútì because tí wọ́n náà bá ṣe tán ní ìsìn àbí òye ibi tó ń kọ́ ẹ̀mí sí òtí ìkùn tí wọ́n náà bá ṣe tán tó ọlọ́run lọ ní ìsìn ibi tó ń kọ́ ẹ̀mí sí òtí ìkùn tó ọ̀rọ̀ kójú wá ti ọ̀sẹ̀lẹ̀ ìwọ lójútì tí wọ́n náà bá ṣe tán ọbẹ̀ ẹnu tírélà kíkálukú ó sinmi tí wọ́n náà bá ṣe tán kọ́ ọbẹ̀ sẹ́nu tírélà kí wọ́n náà máa lọ kíkálukú ó torí ẹ̀ ìsìláàmù tó sọ wípé kò burúkú sunkún ṣùgbọ́n kó wọn má jáde ẹ rí i pé látàrí tí òun ọ̀bá jáde á máa màánú ìtumọ̀ yìí pé omijé ń dà ọkàn sì ń bàjẹ́ ṣùgbọ́n àwọn òní ṣe kí ni àní sọ nǹkan kan àyàfi tọ́lọ́mọba ọ̀yọ́ ni sí torí kò sí bó ti ṣe sunkún mú jáde. tó ní sọ̀ńtọ́ lọ́wọ́ bọ̀ fẹ́ wàláhì kò sí. ẹ wọ àwọn ọmọ tí wọn máa ń lura wọn tọ́mọ bá lè lu ọmọ tí ò tó ẹ pé kò lè sunkún kọ́ ọmọ gbòǹ sókè torí pé ń sẹ́kẹ̀ gbèjò ni yóò ké lọ́nà tọpọlọ tí ń kó lu aago pé ta ló ló mọ ẹ pé ibi tí ẹ ti ké yẹn lónà tí ń kankan fún wọn o kàn gbogbo àwọn máa lu sẹ́mi pé gbẹ́gbà kan ní ọba jẹ tẹ́lẹ̀ gbogbo àwọn complain yẹn ok ok ok ẹ bá ń wá kókókó wọn so bẹ́ẹ̀ náà ni wọ́n àgbàlagbà tí nǹkan ṣe tọba ti lè mú jáde báyìí wàlẹ́ ọ̀sán tí ọ̀dà so ìdí nu pé omijé ń dà lójú ọkàn wa sì ń bàjẹ́ ṣùgbọ́n àwa ń kọ́ àní wí nǹkan kan àti ti ọlọ́wọ́n bá yọnu sí sáà lè ṣe fẹlẹ́ lọ pàtàkì ok ìgbà tí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ gbàrà omijé ti dà lójú àti sunkún so ẹlòmíì tí wàá kí wa wọn ni ọmọdúnjẹ ni gbọ́ alùsùnà ìpè alùsùnà àwọn esunkún à ṣé wọn á sọ pé tó wájú alùsùnà kò gbé kò gbé bọ́kẹ́tì síwájú kó máa pọ́n bẹ́ẹ̀ lẹ́yìn náà wọ́n ní kó o sún kéèyàn orí ọ ni àbí wọ́n ọlọ́kàn rẹ bàjẹ́ àwọn òní kò sún kéèyàn torí pé kárí mi gbogbo ẹ̀ ká sọ́ra fún jama pé kìnnì ká sọ́ra fún. however ẹ̀rí kan yorùbá àwọn tí wọ́n kọ́sẹ́ wọ́n mọṣẹ́ nípa kásùnkún múnásìkà lápá àwọn obìnrin ẹ̀rí pé ẹlòmíì ibi tí wọ́n ti lọ kí wọn níbi tó kù ti kú fún wọn wọ́n lè ra jẹ lọ́nà. so sẹ́yìn ó ṣe bí wọ́n ọjà wọn lọ náà wá sì débi tó kù ti kú wọ́n ti sáré sẹ́nu pápápá wọ́n ti nu gbogbo ẹnu pé tọ́ àwọn kókó lílá ẹkún dénú ẹkún mùnáfìkà tí ọba wá lẹ́rọ̀ wọ́n máa fi rọ́ọ̀bù pè lómi ẹkún kì í ṣerú eléyìí wọn ni kò sùn sẹ́mi kí nǹkan tó wà fúnra ara rẹ̀ nítorí pé ah, lágbájá mà ti lọ ni. Ah, ọkàn èèyàn ń mì wàlá ọkàn èèyàn ń mì tí wọ́n bá léèyàn kú ọkàn èèyàn ń mì sọ ẹni tó bá wà lọ báwọn yóò dùn wá sọ dídùn tó wá dùn wá yẹn ìnìtumọ̀ tó ẹlòmíì sì wà tó jẹ́ pé subhanallah ọlọ́run ọ̀kọ́ kó mi ẹ̀kọ́ jáde lójú ẹ̀ ṣùgbọ́n kan rẹ̀ bàjẹ́ ọlọ́run pé káfagbára pè jáde ó <laughs> kí wá ṣe pé lágbájá ó kú lójijì láṣẹ a ah, ó ti sáré sáré sáré láṣẹ rárá o kò sí wàláhì ẹni tó sáré sáré sáré o àwọn kan bẹ tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ láyé tí wọ́n fẹ́ kó kú àbí ẹ̀kọ́ ni so nítorí di eléyìí báyìí kò bá jẹ́ kó ti sáré sáré kò bá jẹ́ pé kò tí ì sáré sáré so gbogbo ẹni tó bá kú ẹ sọ fún ẹ sọ fún ẹ pàǹsẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ so gbogbo ẹni tí tètè gbé so ẹ gbogbo ẹni tó bá ṣaláìsí kò bá jẹ́ pé sìn ló ṣaláìsí lójijì láì jẹ́ pé nǹkan kan ṣe kò bá pé ti sàárẹ̀ ọdún mẹ́wàá ọkàn ti lọ eléyìí dijọ́ wò ó dijọ́ ti jẹ́ muhammed sallallahu alayhi wa sallam kan kọjá kan dìde. látànàbí dìde àwọn èèyàn á sọ pé ha okú Yahudi ni anabi sọlá àṣàṣàṣà ṣé kìí ṣe pé ọ̀kan nú ẹ̀mí tọ́lọ̀ ń dálẹ̀ ẹ̀mí tọ́ jáde lára rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ìdí táwọn nàbì fi dìde ni tó ká tó wá pé ẹ̀mí yẹn jẹ́ ti mùsùlùmí ẹ̀mí yẹn tó wá jẹ́ ti ẹni tó mà kí lọ́kàn rẹ̀ ò ní bàjẹ́ sí ọlọ́run bá kọjọ́ ká túnbọ̀ tán ọ́ dáa ọlọ́run bá kọ́ ràn wá lọ lórí àtikú lórí islam ọlọ́run bá kọ́ ràn wá lọ kájọ́ kan ní ẹni tí ó rí la ilaha illallah wí ṣáájú ká tó kúrò láyé kó ṣe ní gbólóhùn tá a wì kàn yín subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni tó bá ní béèrè kó ṣe. èèyàn kú nísìnyí wọn lórí ìgbà táwọn fámìlì rẹ̀ bá dé kún tó sin sílùú àjòjì ló kú sí kò lára kò lẹ́bí ń bẹ̀. rárá rárá o à nídìí kan ṣẹ̀ṣẹ̀ dé màtó ṣe pé ibi tó kú sí àwọn èèyàn rẹ̀ náà wà ń bẹ̀ ìdí tá a fi lè dúró de àwọn èèyàn rẹ̀ ni kó kọjá pé ibi tó kú sí yẹn ìlú àjòjì ni pátápátá kò sẹ́ni kankan tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ̀ kò sẹ́ni tó mọ̀ délédélé so kọ́mọ́bà wa jẹ́ pé ńgbà tó ń bá sin ọ́ tán yọ padà wá dá wàhálà lẹ̀ wípé bóòlù ṣe kú irú kú ọlọ́pàá ṣèṣe pé wọ́n ti yọ àwọn abala kan nínú oríkèé ara rẹ̀ kó di pé wọ́n sin àbí òye wa eléyàn la lè ti torí rẹ̀ dúró àmọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ń bẹ́ẹ̀ bí tó kú sí yẹn kí ni tá a fẹ́ máa dúró sí naam aleykum salaam. torí pé àyìn ti máa pé ń gbà míì nínú ìṣesí yorùbá wọ́n lè sọ pé títí tí fámìlì rẹ̀ yóò fi dé ó lè sọ oṣù kan nù yìnyín ó lè sọdún kan táwọn náà máa ṣèṣe kèfèrí náà táwọn amẹlẹbí rẹ ti ń bọ̀ àwọn ní kẹkẹ tí wọn mú ni náà. Thank you mùsùlùmí lẹni tó kú ẹni tó kú èsè mùsùlùmí wọ́n sì fẹ́ sòkú mùsùlùmí sì ni wọ́ wọ́n sì jọ kanu mọ̀lẹ́bí yẹn ó sì lówó tó lè fi ràn án lọ láti sòkú torí pé dáàdi tí ó kópa ń bẹ̀ kọ bá wọn kọ́ ràn án rárá kọ̀tọ̀. Alaikum salaam. ẹkọ àsẹ̀yìndè ẹ̀yìn tó fi sílẹ̀ ò ní bàjẹ́ naam ọlọ́wọ́ dára òkú sí tẹ́lẹ̀ náà wọ́n ní ìsàdúrà fúnra wọn tiẹ̀ tí wàá jẹ́ wọn mùsùlùmí ni tiwa tiwa àwọn láàrin ara wọn ìsàdúrà ń tọ́ bá kú tiwa tiwa naam.

bẹ́ẹ̀ ni àdúrà tó máa ń ṣe tí wọ́n bá bẹ orí tẹ́wò náà ni torí pé bẹ́ẹ̀ sáà nìkan wọ́n sin bẹ́ẹ̀ ẹ̀yàn ṣàdúrà fún wọn náà ni ẹ̀ ṣàdúrà fún wọn bọ̀tẹ́ síngúlà rẹ̀ àdúrà tí wọ́n máa ń ṣe tí wọ́n bá lọ orí tẹ́yìn yóò síngúlà rẹ̀ lẹ́yìn náà lọ́pọ̀lọpọ̀ gbàgbà tó bá sìn òkú síbi tẹ́ sísìn yẹn bóyá ń gbà yẹn ẹ lè ní nǹkan kan sábàbí kan kankan kankan tó mú yín sin síbẹ̀ ìgbà yẹn tẹ̀sí sin síbẹ̀ ìgbà yẹn lè jẹ́bi tó mọ́ níwọ̀nba tiẹ̀ but with time ìgbà yẹn máa ń padà di nǹkan míì gbà mí <clears throat> bí àwọn kanu tí wọ́n ń béèrè wọ́n níbi tí wọ́n sin bàbá àwọn sin nígbà tí wọ́n sin síbẹ̀ àyè yẹn mọ́ ṣùgbọ́n with time ibẹ̀ padà débi tí kódà ọmọlúwàbí ò ní fẹ́ dúró ń bẹ̀ fóòrùn gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ gbogbo kínní lọ́wọ́ à ń so àwọn ẹgbẹ́ àwọn wá rò pé káwọn wú òkú bàbá kú mẹ́ lọ bòmí àwọn sọ pé bòmí náà tẹ́ wù lọ yẹn kí ló tún garanti yín pé n tó ṣẹlẹ̀ síbí kò ní padà ṣẹlẹ̀ sóun náà the best solution ni pé kẹ́ gbé lọ sórí tẹ̀ ah orí tẹ̀ lu àwọn ọmọ ajé gé mẹ́ ọmọ ah tọ́ba jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀ wá wáyé kan kò burúkẹ́ ra lẹ̀ kan àbíkọ́ wà lára lẹ́yìn tó jẹ́ pé ẹ da yàtọ̀ sọ́tọ̀ pé orí tẹ fámìlì yẹn níbi tí ẹ ẹ ẹ ní jẹ́ kí yamayama kọ́tọ̀ sí tó ilé ìjẹ́bù jẹ́ so ṣùgbọ́n tó máa ti sìnkú síbi kan <clears throat> àmọ́ wàá wù o kì ń torí pé ṣé ó wù yín kẹ́ bá bàbá yín kò tí ò da àbí ìyá yín nítorí pé mi jẹ́ ìbá yín pé òkú lẹ fẹ́ gbé iná sì ń jó ẹ mọ̀ pé mẹ́wàá ń bẹ́ nu sàárè ni ẹ wàlá omi ìgẹ̀tẹ̀ bá ti sí sàárè tàì sí sàárè báyìí iná ni ó lè yín tó omi ẹ̀sìn lé lọ́ọ́ bá nípò tó dáa lọ́fíńdà tẹ́ fi sí lára látijọ́ tẹ́ ti sìn yín sùn bẹ́ẹ̀ bàtú gbogbo ẹ̀ náà kò eléyìí náà túmọ̀ sí kó bá àmà àlìjẹ́nà ni o tẹ́ máa tanra ẹ̀ jẹ́ ká o so ṣùgbọ́n gbogbo orú eléyìí nítorí ti dáàdù ní kẹsìn kú sórí tẹ torí tẹ bá ní adequate protection àmọ́ tí ọba ní tí ọba ní tó jẹ́ pé wọ́n kàn ẹ kàn lọ gbókù fáwọn ẹni tó fẹ́ lo spare part rẹ̀ ni ẹ̀sìn òkú yín síbi tí ó ti wà protected. babil munasaba orítẹ̀ ìlú kan wọ́n kọ́ sí lára wọ́n ní darul akhirah ṣe dárò láàkìrà lórí tẹ́ naam dárò láàkìrà nìyẹn abájọ tí gbogbo èèyàn fẹ́ kú mo rò pé yé eléyà dárò barzakh barzakh nìyẹn so àlàfo tí ń bẹ láàrin ayé àtàlùkìyàmánu torí ẹ̀ tẹ́ bá kọ̀kọ́ kú kọ tẹ́ fi ṣe signboard tó bá ní í ṣe pẹ̀lú mà àtẹ̀sìn ẹ máa wádìí ẹ máa polongo ara yín pé gbogbo òlu yín bẹ́ẹ̀ yín ṣe yẹ olódo nù ní wọ́n ti lọ kọ́ sórí tẹ̀ lójú nù pé dárò láàkírà ẹ sì tún gbé sáínbọ́ọ̀dù sójú títí gbogbo ẹni tí bá ń lọ tí ń bọ̀ àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́wọ́ gbogbo ní tí yẹn máa fẹ́ ṣe kí yẹn máa wádìí ìwádìí yẹn ò pé wọ́n náà já mọ́ kankan torí at the end of the day ìwọ tó ní kí wọ́n lọ séun ìwọ lọ́ọ́ máa gbà pọ́nlé rẹ̀ kìí ṣẹni tó bá yín tún ṣe kò kúkú ní kó kọ rẹ̀ bẹ̀ ẹ̀hẹ́n torí ẹ ń gbà mí ìgbéraga tí máa kó àwọn èèyàn kó máa kó wọn bá parun burúkú gbogbo gbà èmi ò mọ̀ nípa nǹkan yẹn bẹ́ẹ̀ ni tó rẹ̀ mọ̀nà ṣe di sí nídìí نعم ọlọ́run gba túbẹ̀ nìkan yín lópin ìgbà tí ọba ti jẹ́ pé ẹ̀mí ti dé gògóńgò rẹ̀ kọ́tàkù bó ló ṣe torí bá ni anabi sallallahu alaihi kò sọ fún Abu kò bá ti sọ fún Abu kò sọ ẹ̀hìn torí pé tẹ́mi bá ti dé gògóńgò náà kò ní la fẹ́ sọ na'am alaikin salam an jima muna darasi ne yanzu eh ina karatu insha Allah yawa insha Allah na'am na'am so ilayin da ba su da na'am pé ewé tí ó jẹ́ ọ máa kí lọ́kàn yìí òun sọ pé òun sọ pé òrèlé sọ̀rọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n á fún léwé kan wípé náà kò sí tọ́kàn yìí torí ẹni tí ń béèrè ọ̀sọ́ bẹ́ẹ̀ àbí ewé máa sọ̀rọ̀ sá ó tún fi kún ó tún fi kún ewé kíni rí. ẹ̀rí nǹkan mọ́ ẹ̀yin sì ti ń bá a ṣe tafsiri so ala kulli hal kọ̀tọ́ kọ̀tọ́ mo rò pé nǹkan tó tó léwu ò tí ì ṣẹlẹ̀ sí rí láyé ní òjò ọláyà tí n tó léwu bá ṣẹlẹ̀ sí yọ láyà kíá ewé kan tó lè jẹ́ ọláyà òsì nígbà tí ìwọ bá jójo níbo bá jojú wọn tún wá ní kọ́ lọ jó ná kọ́ ọmọ fi fọ́kọ́ mu kọ́ ọmọ fi ṣe irọ́ lásán tọ́yà má gbè pèlè ìjà bó ṣe jẹ má mímú kú mu o tínú rẹ ọkàn lọ dúdú naam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka